kọ́nà bá wà pa àlọ́ àti àbọ̀ yín mọ̀ kó má ṣe ní àlọ́mọ̀ kó ṣe ní àlọ́bọ̀ lórí dáadáa. àwọn tàbá ní ìbéèrè gẹ́gẹ́ bí wọ́n yìí sọ lórí ọ̀rọ̀ inú ilé ọ̀rọ̀ ọlọ́kọláya ọmọ títọ́ àti tó bẹ́ẹ̀ àti ọ̀rọ̀ hajj specifically kánọ̀wọ́ number one number two number three four five six. six, seven, eight, nine. Um, sir, uh, láwọn ilé kan ó máa ń ṣẹlẹ̀ wípé ọkọ ó máa ní ìdàtí travel bóyá ojoojúmọ́ gbà mí mo ti rí olójoojúmọ́ rí gbà mí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ òpin ọ̀sẹ̀ lọ́kọ máa ń wálé gbà mí ẹ̀ẹ̀kan lóṣù méjì oṣù mẹ́ta lọkọ máa ń wálé ìgbà míì kẹ̀dẹ̀rẹ́ ó lè tóṣù mẹ́rin márùn-ún àbí mẹ́fà kọ́kọ́ tó darí sílé based on nature iṣẹ́ tó ń ṣe training eh, ibi tó ríṣẹ́ sí and things like that now ó máa ń wá dé level fáwọn obìnrin pàápàá jùlọ tẹ́ pé wọ́n máa ń wò pé èyí táwọn ṣe ètò tó ń pé àǹfààní pé òun fọkọ òun ò rí companionship òun ò rí ọmọ títọ́ òun lòun dáràn Kini dẹ̀ ti ń ga òun lọ́rùn débi pé òun ti ń rí kòsóòrò lábala ọmọ títọ́ tóun ò dẹ̀ rí bóun ṣe fẹ́ ṣe á máa pẹ̀sọ̀n ọkọ pé bóyá kó fi sẹ́yìn lẹ̀ kó wáṣẹ́ míì àbí kó máa bọ̀ ní ibi àbí káwọn lọ sọ́hùn náà kọ́kọ́ fi sẹ́lẹ̀ kò ní rọrùn torí bí economy ṣe rí and so on dẹ̀nìgbà míì á ti bóyá ó láwọn owó kan tó fẹ́ gbà àbọ̀ ní àwọn kan tó ti sómọ́lẹ̀ lọ́hùn now káwọn náà làwọn fẹ́ lọ sọ́hùn kò ní rọrùn torí bí ẹkọ́nọ́mì ọ̀hún yẹn ṣe rí ìmínú àwọn bí àwọn ibiṣẹ́ yẹn ó lè jẹ́ pé owó tó máa fi gba yàrá kan wọ́n tó máa fi gbóni di flat ní irú èkó yìí ni so kò ń ó máa ń ó máa ń difficult àti dá sí débi pé tó bá sọ gbogbo nǹkan míì tó ń go through àbí tí ọgbọ́n bá rí àwọn nǹkan míì tó ń go through àti consequences àìjọsí papọ̀ yẹn ó máa ń ṣòro now gbogbo àrọ́wà tó bá fẹ́ pa fún á ní òmò ohun tó ń go through ni tó bá mọ ohun tó ń go through ni òní máa sọ ohun tí ó ń sọ yìí ìkan wá ń sọ ń jọkan pé àpé eh, ìgbà tó ń sọ fọkọ fọkọ ní tóun bá ti jáde láyé nǹkan ṣé ò ní mójútó ọmọ ni ó ní gbà tó dẹ̀ ti jáde láyé ó dẹ̀ she feel space yẹn. then so èmi àwọn àrò bí wà pé ọmọ ti wà láàrin àwọn olóòótọ́ but òun ò rò pé òun lè continue báyìí èmi à ní bóyá kóun fẹ́ opt out of marriage yẹn èmi à ní bóyá gbogbo tó wà máa gbà tí ò bá sí nílé wá then kó tú òun lẹ̀ so ó máa ń lọ́jú láti pé kéèyàn ní impute ní irú marriage bẹ́ẹ̀ irú case bẹ́ẹ̀ sà kí ni advice yẹn lè fún wọn on a general without looking at specifics kí ni general um, intervention téèyàn lè ní láti lè fi salvage irú situation bẹ́ẹ̀ sà. kí ni ìdílé àǹfin ṣiṣẹ́ láti fi tọ́jú ìyàwó àtàwọn ọmọ ẹbí àtàrà àtàrà wa àbí bẹ́ẹ̀ kọ́ tọ́ba wa jẹ́ yí pé àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ tá a là ń lé ó ti fẹ́ ó ti fẹ́ destroy nǹkan wọ̀nyí ó fẹ́ destroy ó fẹ́ da ó fẹ́ ba ọmọlúwàjì bí ọmọbìnrin jẹ́ láti já nǹkan kan sí i ọmọ ìyá kan ó ṣe mẹ́sẹ̀gì ó ní tí mo bá ti fèsì òun kan síìmù yìí òun lọ ra síìmù yìí ni wọ́n ti máa rẹ́jísítà síìmù gbà yìí torí ìbéèrè yìí ó ló ti ju oṣù mẹ́rin lọ nísìn tọkọ òun ti jáde ara òun ò gbé mọ́ ṣé circumstance kan wà nínú Islam tí ṣìnà wà permissible kò sí but circumstances wà bẹ́ẹ̀ pé tí a bá rí oúnjẹ jẹ káfí nínú kájẹ ní tí ọba rẹ òkú bètè àbí bẹ́ẹ̀ but kò sí circumstances tí ọlọ́run ọba ti permit sí náà ó ní ọ̀rẹ́ ọkọ òun wá wálé láti wá chẹ́ẹ̀kì àwọn bó ṣe wọlé báyìí àwọn dì mọ́ra wọn ni nígbà tí ó kú dẹ̀dẹ̀ kó débẹ̀ lòun rántí pé kí leléyìí ló ń pariwo ọlọ́run bá fi kóhùn lọ gbogbo ìgbà tóun bá ti gbọ́ sálámà rẹ̀ níta òun máa ń tilẹ̀kùn ni káwọn máa sọ̀rọ̀ mi wọra ilẹ̀ hijab torí wípé kíni experience báwọn ṣe dì mọ́ra ẹ̀ ṣètánì gbé wá fún un. ṣọ́wọ́n pé wàkíyà lélẹ̀ ẹni tó ń dẹ̀ ń béèrè bí ìwà ṣe pé kò ní go to this section kí ni kóun ó ṣe. àfihàn àwọn afá àwọn ipò ẹ̀ kọ́ máa pe ọkọ rẹ̀ níláre níláre sọ́kò ó fi tètè padà wá tí áìdà tí ó fi lọ́ọ́ bá tàbọ́kọ́ padà wá síbí tó bá yẹ kó dùn fi ń bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ yẹn wọ́n get involved in romance and nkankan feeling rẹ̀ ó di àbùkátà rẹ̀ ara rẹ̀ sì lòun gbogbo wọ̀nyẹn náà because àlàálì rẹ̀ ni but kò gbọdọ̀ ṣe pẹ̀lú anybody but wọ́n advice ọkọ wípé kó padà wá circumstances irú báyìí n tó ti better ìzáyídà kí wọ́n kó àwọn ọmọ lọ sọ́hùn àbí kọ́kọ́ náà gbìyànjú bí ò tiẹ̀ ní nǹkan kan lèyìn ó filẹ̀ fún kan látara pé kí ni afẹ́ tọ́mọ afẹ́ tọ́yà ọmọ gan-an náà pàpà ọmọ ò ṣeé dátọ́ obìnrin ò lè dá wà ọkùnrin gan ò lè dá wà. torí pé tọ́mọ bá ti wọ̀ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ọkùnrin gan ló ń dẹ̀ mú complain wá pé òun ni tọ́mọ bá ti lọ wọ àwọn ọmọ òun ìmójútó ẹ̀sìn yẹn kò fẹ́ sí ń bẹ̀ lọ títí má ó ti di pé àwọn náà ti ń rúpọ̀ mọ́ ọmọ àdúgbò níta ìlú ẹni dẹ̀ ni wọ́n á bi léèrè ìwọ gan fún ara rẹ tó wà níbí báwo ló ṣe ń kó torí àwa tá a wà pẹ̀lú ìyàwó wa gan à ń bẹ lọ́wọ́n ọba kọ́ lọ́wọ́n ọba mú wa dúró ìwọ tó o sí pẹ̀lú ìyàwó rẹ bó ló ṣe ń kó àzàkùnrọ̀lá mọ́ ni à o ti answer question mi o gbogbo wa náà là ń ṣe isik fa àbí bẹ́ẹ̀ kọ́ ni o ti answer question ìsáàdà kan lọ gbéyàwó rẹ padà wá tàbí kí wọn náà lọ bá wọn lọ́hùn-ún ká mọ̀ yìí pé ó rẹ̀ ló fi jẹ́ pé mùsùlùmí e kan ṣe ẹni iṣẹ́ iṣẹ́ tí ó bá mú ọ kúrò ní primary religious responsibility rẹ ọ yẹra fún ó lè má ní tó material gathering ní ètò wà nítòsí tọ́ba adẹ́dàbá fàlùbáríkà sí. Ah! àwọn òbí wa rèé primary school teachers ni wọ́n wọ́n produce di àwọn ọmọ not less than fifteen tí gbogbo wọn jẹ́ professors nínú wọn arí medical doctors ńbẹ níbo wọn ti ṣebí baraka tó lọ́wọ́n bá fi sí so rat race aṣọ gbọ́dọ̀ ṣiṣẹ́ yìí agbọ́dọ̀ ṣe kínní nítorí fa ni àfihàn àwọn ọmọ ẹ̀yà mi tọ́jọ́ yìí pé medical doctors ni ọ̀nà míì lọ́gbà ara àwọn ẹlòmíì pétron gas ni tó kà but ó rí i pé hmm, eléyìí ọ̀pá eléyìí lára òun ò ní lè ṣe léyìí but alhamdulilah gbogbo àwọn eléyìí àwọn ọmọ ya ní wọn ti ní release at least ọ̀gọ̀rọ̀ wọn shifting ni wọ́n ṣe kí lè ó tó dàrú wọn ó ti wálé wọn ó ti yanjú rẹ̀ wọ́n máa connect ara wọn nǹkan kan báwọn kó fi ara kó ti ara àwọn eléyìí kẹ́kọ̀ọ́ obìnrin ò ṣeé fi ilẹ̀ pẹ́ lọ títí ọpẹ́ tapọ̀ oṣù ètò bá mú sùúrù jù kan náà káwá fobìnrin lẹ̀ ọdún kan ọdún méjì ọdún kẹrin márùn mẹ́fà méje káwọn sọ pé ah ẹ kò mú sùúrù tó ní ṣe bí tiwọn náà lọ ń jà fún ọjà fún tiwọn mọ́ o èèyàn gbọ́dọ̀ ro jinlẹ̀ dáadáa make cost and benefit analysis n tí ó pa lára níbi ẹ̀sìn níbi ìjọmọlúwàbí èèyàn gbogbo èèyàn kàkún èèyàn papọ̀ téèyàn ó fi chúùsì èétí yóò rọrùn tí gbogbo ojúṣe èèyàn ní dúrẹ́sì ó fi ṣeéṣe yóò wà bẹ́ẹ̀ lọ́wọ́n bá kọ́ lọ́wọ́n bá wọn fà lùbáríkà sí ọláwọ̀ àdè. ọ̀sán àkùnlọ́sẹ̀ Okay, number two. Sọ́wọ́n alẹ́ kan tó lẹ̀ lọ́wọ́ aṣọ ẹ̀ lẹ́sọ̀rọ̀. Ìbéèrè tèmi ni pé gbogbo apáta òun lájọ ṣàdéhùn aago méje páwọn bẹ̀rẹ̀ ètò wa ní last week tó náà lábẹ́rẹ̀ léèlú náà aago mẹ́sàn-án ọkọ̀ ìjà ìṣẹ́jú mẹ́ta lábẹ́rẹ̀ ọ̀pọ̀ ọ̀nà wa tí a dẹ̀ ní program ìkànsí kejì so àkókò dáa kí àìtì máa bẹ̀rẹ̀ pẹ̀lú àdéhùn tí a ti fẹnu sí ìyẹn bẹ́ẹ̀ ìkéde ni pé àràfà tí ẹ mẹ́rin bà ní àràfà ẹ ti sọ wípé ò sí àràfà but a rí wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí ń kó ni lọ sí àjì àràfà lálọ́ọ̀lẹ̀ ni wọ́n máa ń lọ now ọjọ́ àràfà gangan tí n bá wá fẹ́ ṣe àràfà yẹn tí ò bá ní àǹfààní àti dé àràfà ń kọ́ torí pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn òun ni ọjọ́ àràfà yẹn máa ń kó dání èkejì ni pé àwọn kan sọ wípé mùsùlùmí lè dájá pé a lè dájá wọn ló ń bẹ nínú tírà Buhari so àwọn fẹ́ kí bá ní tan ìmọ́lẹ̀ sí. ibi tó bá wà nù Buhari afẹ́kéw àti ìkéw tán à ń ké gbogbo à ń lọ sí ìta gbogbo ìgbà yẹn náà. adụlọ ń wá kéwù sí ni ntẹ̀yàn ń wá lọ sí Sokoto tí wọ́n bá tọ́ka rẹ̀ sí ní àpò Sokoto rẹ̀ sẹ́mọ̀ yìí pé ó tún ẹ̀ ó mèkẹ́ ìzíà ni so àfa tí ó bá fi hàn wá tí ó dẹ̀ kọ́ wa ibi tí a ti lè jájá nínú Sahih buhari àwa arẹ́dì láti kẹ́kọ̀ọ́ kódà a mind abọ́lẹ̀lẹ̀ yóò gòrí ibi yóò wá ṣàlàyé fún wa ṣùgbọ́n yóò rẹ́dì láti dáhùn àwọn àbéèrè tó pọ̀ o nínú ìbéèrè tí ó dáhùn ni wípé ta ló kọ ní Buhari níbo ló ti gba kéwù rẹ̀ kì í ṣe èdè Yorùbá wọn fi kọ Buhari o kì í dẹ̀ ṣèdè èbó kì í ṣègùn kì í dẹ̀ ṣe urdu kìí ṣèdè gẹ̀ẹ́sì kìí dẹ̀ ṣèdè faransé èdè lárúbáwá ni ìmáàmù Bukhari gan fúnra rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ lè kọ́ lárúbáwá ni ńgbọ̀ kọ́ lárúbáwá tán ọlọ́ọ̀kọ́ ìmà torí irinṣẹ́ ni lárúbáwá a lè sọ lárúbáwá ò tí sọ ní dàáfà àwọn ọmọ lárúbáwá gan lọ kéwú lọ́dọ̀ àwọn àfáàní. Sheikhuna abuna fillah al-allama sheikh abdulaziz mumbaz asulu rẹ̀ ìṣọmọ alárúbáwá ọmọ senegal ni nípìlẹ̀ bàbá wọn ẹrú àwọn bàbá ọba fad ni ilé ọba ni wọ́n ti rè wọ́n but tí wọ́n ṣe é ṣe lárúbáwá tó àwọn ni wọ́n kọ́ sheikh sọ́lì ibnu ọ̀sẹ̀mìn rahimahullah rahmatullah àwọn ni wọ́n kọ́ wọn ní fatihul bari ṣàlàyé rẹ̀ fún wọn tọ́ba wá báyìí báyìí ní ṣe wá báyìí lè tù kó tó di pé wọ́n jáde síta wọ́n wá ń sọ̀rọ̀ téèyàn bá dẹ̀ sọ̀rọ̀ bó ṣe jẹ́ pé a lè tú àyà Qur'an bó ṣe wù wá ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu bí àyà Qur'an lòun náà a lè tú bó ṣe wù wá a níbi tá a fi ẹ̀yìn tì àti references ta so mo máa ń gbọ́ àwọn oríṣiríṣi nǹkan wọ̀nyí dìtí mi fífìsì ni wípé fitna wà lẹ yorùbá kì ṣe fitna ti sìn ó ti pẹ́ ní nǹkan bíi eighty six eighty seven gbogbo ìgbà yẹn kò tí ì oṣù rẹ bolúkálukú ń ṣe ń sọ tiẹ̀ náà ni ìgbà yẹn lẹ́nìkan náà jáde tó lóun jẹ́ Abdul Jabbar tó lóun gbà wáyò kò sí tí ò sọ tán adẹ̀rẹ̀ àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn kódà àwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn gan àwọn lè sọ lárúbáwá òun ò lè sọ. nílẹ̀ yorùbá náà láti rí nígbà yìí àwọn Libya àti Iran àti gbayún ni wọ́n ti wọ agbègbè clearly gbàtí bàbá sheikh abdulaziz ń bá tí wọ́n fi mí ṣe appoint me secretary to the cultural attaché office saudi embassy assignment tí wọ́n fún àgbà yẹn ni pé báwo la ṣe darí àwọn ọ̀dọ́ ti dáwà sàlàfíà torí pé tó lè mú kí ọ̀rọ̀ wọn yẹn jùnà that was nineteen eighty seven ọ́fíìsì yẹn ti wẹ̀ kì í ṣe èkó nìkan ní ń darí ó ń darí nàìjíríà àti west africa and sub-region ṣé rí gbogbo wọn àwọn àwọn tí ń bẹ nísìn bó ṣe wà ń náà nù the only difference tó wà ń bẹ ni wípé nígbà kò sí social media ẹnì ní jẹ àtẹwédú nísìn kọkàn ju ẹnu re lọ kó gbé sórí social media kò gbogbo wọn yín ń gbogbo wọn àwọn àwọn yìí náà bó ṣe wà ń kódà gbogbo èjì lè something lọ ani ní kí baba adamu ọwá kéwú kí baba kamaludin ọwá kéwú sheikh murtada abdulsalam ní ìbàdàn kó wá kéwú tó o bá dẹ̀ rí gbogbo ohun tí ń sọ náà ọ̀rọ̀ orí ibú ni kátìkátì kẹ̀ àbí wọ́n ran wọ́n ran jagbajagba rédèrèdè nítorí náà ìjì ni sàtánìkì jì tí máa ń fẹ́ bí ṣe ń fẹ́ kánú ní gbogbo gbà but n tó ń mú wa aggravated nísìnyí tó jẹ́ kó gbalẹ̀ òun torí social media bí wọ́n bá gbé sórí WhatsApp wọ́n á gbé sórí Facebook tí wọ́n bá gbé sórí Facebook wọ́n gbé sórí Instagram oríṣiríṣi olúkálukú ló dẹ̀ ti ní wẹ́bsáìtì tiẹ̀ tí wọ́n fi ń sori burúkú advice tí màá fọ́dọ̀ ni wípé hmm, olúkálukú ala nafsihi basira wala alqa ma'azira olúkálukú lórí ra rẹ̀ dáa ìbá àmà wà wà wí. àlè ilm ìmà téèyàn fi sẹ́sìn tí fi jèrè níjọ́ gbèǹde àlìkíyàmà qala Allah ọba adẹ́dà sọ báyìí. qala rasul òjíṣẹ́ náà sàásìlám sàlàyé rẹ̀ báyìí qala sọ̀hábà àwọn sàábé mu lò báyìí. kò sí ọ̀rọ̀ kan tí ìmáàmù Bukhari mú wá tí ò ní mú àwọn àṣàrò wá wípé nígbà báyìí wọ́n ṣe báyìí nígbà báyìí wọ́n mú lò báyìí bí wọ́n ṣe ṣe nì bí wọ́n ṣe ṣe gbogbo àwọn àlàyé yìí ni Ibn Hajar ṣe nínú Fathul Bari rahimahullah rahmatullah tẹnìkan bá dé ní ìsìtọ́ba ní bẹnu Bukhari wọ́n ní ká jaja kọ́sọ̀ àfa rẹ̀ fún wa àwọn sàbí tí wọ́n bá jẹ́ bó ni ẹ ti jẹ́ bó ló ṣe nínú ìtàn nǹkankan tí ọba adẹ́dá fi kẹ́wú mọ̀ yìí jù ó ní wípé gbogbo nǹkan wa lọ́la kọ́ọ̀lẹ̀ gbogbo nǹkan wa lọ́la kọ́ọ̀lẹ̀ kí nìdí torí wípé àkọọ́lẹ̀ yẹn ní ń ṣàlàyé Qur'an bọ́ba adẹ́dá ṣe sọ al-Qur'an tí nǹkan mi ò lè wọ̀ ọ́ bẹ́ẹ̀ náà ni ó sọ gbogbo ń tá a fi ṣàlàyé rẹ̀ tí àbàwọ́n ò ní wọ̀ láfi rí àwọn àfáà tí wọ́n ń gbọ̀n gbogbo ìdọ̀tí tí àwọn wèrè àní pè wọ́n lẹ́ranko torí wípé ẹ̀rí wá wípé ká má pe ọ ẹ̀dẹ́ èèyàn lẹ́ranko ẹni tó bá pe ọ ẹ̀dẹ́ èèyàn lẹ́ranko tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíámọ̀ ọba adẹ́dẹ́ ó pè béèrè wípé sóòmì máa dá wọ́n fún wọn pé ẹranko ni mo dá ni àní pè wọ́n lẹ́ranko bẹ́ẹ̀ ti wéré lọ́gọ́rọ́ wọn tẹ́ ẹ mọ̀ pé kò ní pọ́n lù wọ́n bá nù rẹ̀ tramadol náà tún bẹ́ẹ̀nbẹ́ báwọn àgbàlagbà ń ṣe mú làwọn ọmọdé mú àwọn tí wọn láwọn ń pèpè bẹ́ẹ̀ náà làwọn náà mú láti fi háì tí wọ́n bá dẹ̀ ti mú tán ìdí tí wọ́n fi ní ká mọ̀ mọ̀ mú kínní náà ni wípé í máa yí ọpọlọ pa í máa yí ọpọlọ í máa dorí rẹ̀ kodò bọ́yá yín tí ajá pa lọ́fẹ́ sọ wọ́n wá ní ajá gan-an ni wọ́n fẹ́ ká jẹ. ẹ ọpọsù ẹjá fún ní húsùn zọnù àlejẹ̀ntájá tá a bá tírèènì tá a náà dẹ síta láti fi dẹdẹ àlepa àlejẹ torí pé níbo láti rí nínú Quran àdìsí lè ṣàlàyé rẹ̀ rẹpẹtẹ bóyá ahọ́n gbé ni ntí ajá pa ọwọ́ ajá bọ́ ajá lọ́wọ́ ẹjẹ àfún ní sùn zọnù sọ̀rọ̀ ọmọ ìyá wa ni àwọn tí wọn bá wí bẹ so ó lè jẹ pé nítorí ṣẹlẹ̀ sí wọn so advice tí mo bá ti gbọ́rú nǹkan báyìí ntẹ́mi máa ń sọ ni wípé àwọn èèyàn ẹni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí kí wọ́n ṣe ìgbìyànjú fún un kí wọ́n mú lọ sí psychiatrist kí wọ́n dákun kí wọ́n yẹ ọpọlọ rẹ̀ wò tọrọgọ ọ̀rọ̀ wà àdèmọ́lẹ̀ ló yẹ kí wọ́n wà kọ̀ yẹ kí wọ́n bọ́ síta tó tí wọ́n bá bọ́ síta wèrè ọmọ kékeré tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ìpìtìdáyì ọmọ wípé mùsùlùmí ò lè jájá ọmọ bẹ́ẹ̀ so tẹnìkan bá wà ń sọ pé òun fẹ́ jájá òun fẹ́ jájá so kìí ṣe pé ẹ má jájá la wù òun gan fúnra rẹ̀ tó fẹ́ jẹun ó yẹ ká torí aglabuhum yaani mamsus mamsusun wọ́n ní àjànú ti bọ́ sí wọn lára níta dẹ̀ fi wo were ẹ̀ńtálìjẹ̀nù bọ́ bá sílá kíni rúkìá nìkan ni àdèmọ́lẹ̀ àfún lẹ́gbàá ńgbà táwọn bá ń nà lẹ́gbàá àwọn àmọ́ ṣe rúkìá fún torí rúkìá yóò máa mú tìkíní ara jáde lílù yóò máa lé gbogbo àwọn ibi tó bá sapamọ́ sí lára yóò máa ntọ́ yẹ wọ́n nu ṣùgbọ́n sẹ́yìn mà di property any any ìjọba ò mójútó olúkálukú ní sọ tiẹ̀ àjẹbẹ ní gbogbo bí kó tó di pé ọjàde ta ọ máa sọ̀rọ̀ lórí ẹ̀sìn tààlàfà rẹ̀ níbo ló ti kéwù ṣé wọ́n pàmì tiẹ̀ pé ó lè sọ̀rọ̀ kìí ṣe gbogbo ẹni tó kéwù ló lè sọ̀rọ̀ kìí ṣe gbogbo ẹni tó lòun lọ lè kéwù ló lè sọ̀rọ̀ torí dáwà ṣíṣe kìí ṣe pé ìmọ̀ sùnùkùn nìkan ló ní lónìí la ní bùkátà sí làákàyè wà ń bẹ ìgbé ìtẹ̀fẹ́numọ́lẹ̀ wà ń bẹ ìmàlára ẹni wà ń bẹ ọ̀gọ̀rọ̀ nísìn ní ti ń fa wàhálà àìní làákàyè ààbọ̀ ọ̀mà àìmàlára ẹni àtìfẹ́nu. Uma hmm. yìí kò rú Uma yìí lójú wípé àìjájá but ajá tá a bá train ní tí ó bá pa wá ní nǹkan halal a lè jẹ ẹjẹ á fún un ní uzur kádẹ ṣe usunuzọ ni pé n tó fẹ́ sọnù n tajà pa lọ fẹ́ sọ wípé a lè jẹ kì í sajá gan fúnra rẹ̀ ní rárá ẹ má dàá kọ anybody ẹ má dàá kọ anybody hmm. mọ mọ jù ẹ lọ torí bí tó bá ti ń sọ báyìí ẹni ọ̀rọ̀ tẹnibọdì bá sọ ibi tí wọn bá ti ń sọ báyìí wọn sọ pé ṣéèkì tuntun ti jáde o bó lẹ ṣe rélé sí èyí tí ọba máa ní o nípa bíbẹ̀rẹ̀ seven thirty náà la ní ká bẹ̀rẹ̀ ara ló wà ń bí ọkàn ò sí ń bí nísìn mọ́ ara ló wà ń bí ọkàn ò sí ń bí ọkàn wà mẹ́dínà so <laughs> láti ilé aago mẹ́ta kan yìí ṣe kankan ọ̀rọ̀ àkọ́ mò ń wò but ń wòjò fẹ́ bẹ̀rẹ̀ mo ní kí torójò ti ń bẹ̀rẹ̀ o irun gan tójò bá bẹ̀rẹ̀ kí ni ká ṣe ká ṣe kájà máa rẹ̀ so àbọ̀ àìsà kí ni situation táwọn èèyàn ti wá kọ́mọ́dé yìí ká wá jókòó àwọn tí wọn ò tètè wá yóò àti pé yóò àjẹ́ ìbàlẹ́jọ́ fún wọn tí wọ́n bá ti dé o mo ní mo ń bọ̀ pẹ̀lú ọ̀kadà mo ní ara wa kọ́ ọ̀kọ́ lọ́kadà kí àwọn àfi mọ́tò gbé mi ni so mo ní ok kò burú kọ́mọ́tì pé mo tún wá pọn lọ́kadà àtúnbí sara wa yóò wá di pé wàhálà bàbá yìí kan ti pọ̀ jù wàhálà fẹ́ fi mọ́tò gbé ó tún ó tún gbé ntọ́fàánu bọ́ ntọ́fàájú ni wípé ara lọ́wọ́ à ń bí ọ̀rẹ́ mi <laughs> ọ̀rẹ́ mi ò sì ní pápá kọ́ba rẹ̀ dà kó bá jẹ́ ládàá rẹ̀ kó kárí gbogbo wa. gbogbo tá a bá tọrọ náà kọ́ lọ́wọ́ bá mọ́sá ẹ ẹ́ kọ́ lọ́wọ́ ṣe ní ọ̀rùn. ok ìsùnnímùnà ká tó lọ àràfà nínú ara ọ̀ranyàn hajj àyàfi ẹni tó bá ní ìdí pàtàkì wọ́n ń sáré bọ̀ ní hajj kò wá rí opportunity láti dé agbègbè. àfijọ́ àràfà àràfà ni wọ́n máa lọ straight gbogbo òyòkù ntí ọ̀wá ṣe létà ni tọ́ba ti dà báwọn ntí ó ṣe ni pé tọ́ba ti gbé ìrọ̀m yóò ṣe ní ìfarat yóò ṣe ní ájì sangiliti kò ní lè ṣe àkànpọ̀ tàbí gbẹdẹmukẹ àti ṣàlàyé oríṣi ájì méjì tó wà gbẹdẹmukẹ àkànpọ̀ àti ṣangiliti eh, eh, masalan yawa aisha rọjala ana gbẹdẹ mukẹ lọfẹ ẹn eh, akankọ lọfẹ ṣe along the line nǹkan sùdé ó bẹ̀rẹ̀ sí sunkún òjíṣẹ́ náà sáà ní kí ló ṣẹlẹ̀ eléyìí náà tún kún wípé téèyàn bá ti mú obìnrin lọ àìdá ìyàwó ìyá tàbí ọmọ tàbí aburú tàbí ẹ̀gbọ́n èèyàn ó máa ṣọ́ gbogbo àwọn ahalu rẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ní nǹkan sùn ti dé ni òjíṣẹ́ náà sáà ní kò sí wàhálà gbogbo ń àjí ń ló ṣe ọ̀kan ní ṣe tàwáàfù ni ò ní ṣe sáyò ò ní ṣe tàwáàfù ò dẹ̀ ní kíun so gbogbo náà lọ́ọ́ máa ṣe sáàmù sáàmù pé kò rí tàwáàfù ṣe wọ́n dẹ̀ wà nínú kọ́ndíṣàn kìránà àti tàmátò kò ṣe. kí ló jíṣẹ́ náà sọ náà sọ fún èyí tó ń bá bọ̀ tẹ́lẹ̀ ó já sí tàmátùrù wípé tó bá ti ṣe tán asàkùnlá ó sí ifrad ifrad ló ṣe báyìí ló fi já kúrò ní tó ń bá bọ̀ ó ṣe ní ifrad wọ́n wá ṣe tán. ìyàwó wa tún kẹkún mọ́lẹ̀ kí ló dé gbogbo wọn ni wọ́n ń lọ lé pẹ̀lú ládá méjì ètò ṣe kìránì ṣe kìránì ètò ṣe tòmátò ṣe tòmátò èmi ọ̀wà á máa lọ lé pẹ̀lú kan ṣoṣo kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ ájìwò lòun ṣe ń tẹ̀ ẹ́ ifrad ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlàsọ́nà sọ fún bọ́dà rẹ̀ abdulrahman wípé kó lìdí ẹ̀ lọ sí tẹ̀lé ẹ̀yìn kọ́ lọ gbé ihram umrah láti tẹ̀lé ẹ̀yìn ló fi jẹ́ pé ẹni àwọn ọmọ ìyá wa lóbìnrin yálà wọ́n ń ṣe nǹkan oṣù ni tàbí ó bímọ sí àsìkò hajj ó ti gbé ihram tàbí kò gbé ihram kò tún tó bá ti gbé ihram ó gbé ihram tàmátù ó wá di pé ń ṣe nǹkan oṣù àsìkò dẹ̀ ti tó kọjá sí fraud kò fi jẹ́ wípé kò ní í ṣe tawaf dépò pé yóò ṣe sáàyù kò ní kí yóò máa ṣe gbogbo ń tà ń ṣe ṣùgbọ́n tó bá ti ájì bá parí tán bí ìyàwó Aisha ṣe ṣeun súnà ìyàwó Aisha ni suna tòun náà yọlọ gbé ìrọ̀m níbo ní tẹ̀lẹ́ín láti ṣe umra mi kò fi jẹ́ pé ó ní ládàá hajj àti umra bòtí ẹni tó wípé ọkùnrin ni tàbí obìnrin ni ah, mo fẹ́ ṣe umra fún ìyá mi mo fẹ́ ṣe fún bàbá mi kò yé ṣe dandan ni pé kó lọ sí tẹ̀lẹ́ín torí pé sóńtẹ̀ nǹkan oṣù ni ọkùnrin ṣe nǹkan oṣù ni tó ṣe nífàsì ni ọkùnrin ṣe nífàsì ní tí ó kàn ṣe ni pé yóò jáde sí hèlè kò ní wà nínú haram yóò jáde síta haram tó bá ti jáde síta haram haram ní ààlà ó ní odi ibi tí haram ti bẹ̀rẹ̀ ibi tó pín sí yóò jáde síta rẹ̀ tó ti jáde síta rẹ̀ yóò gbé ihram láti bẹ̀ ìyẹn lẹ́yìn hajj tó lọ yóò wá lọ gbé yóò dà níyà pé umra tó ń ṣe àdà òun ṣe fún ìyá òun àbí òun ṣe fún bàbá òun yóò wá fi wọlé láti ṣe tawaf àti sáàyè wọlé ṣe so yé wa but ẹni tó jẹ́ wípé obìnrin ó ṣe nǹkan oṣù ọkà mọ́nú wípé ó ń bọ̀ pẹ̀lú tẹ̀mẹ́tù tàbí qiran nǹkan oṣù wá dé tó di wípé ó ṣe tawaf tàbí ṣe sáyé débi pé kó parí umrọ kínní kó já sí ifrod yóò mọ bá gbogbo iṣẹ́ rẹ̀ lọ tó bá wá di wípé aṣehájì tán tó mara tó ṣe gbogbo ẹ̀ yọ wà lọ ṣe umrọ níbo ní tẹnifim torí wípé ibẹ̀ níyàwó Aisha ti gbé ihram umrọ tiẹ̀ tó ṣe lẹ́yìn hajj náà so kò ní sí wàhálà kankan bẹ̀ nípa ìsùn ní múnà kátó lọ sí àràfà ọ̀ràn yẹn hajj ni kì í ṣe rúkùnù bọ̀ ọ̀ràn yẹn hajj ni tá a gbọ́dọ̀ ṣe torí bó jíṣẹ́ mẹ́fà sálàm ṣe ṣe ni níjọ́ kẹjọ oṣù zulhijja òyìn gbé ihram láti gbogbo ibi tí wọ́n wà wọ́n lọ sí múnà wọ́n lọ kí zuru ń bẹ̀ òjíṣẹ́ mẹ́fà sálàm lọ kí zuru ń bẹ̀ tó ẹ́ẹ́ ntọ́ yẹ kí àwọn elétò ṣe jù òun ni kí wọ́n mú àwọn tí wọ́n ń supply mọ́tò tàbí logistics lọ́hùn dáadáa tí wọ́n bá mú wọn dáadáa ìjọba Saudi ti ṣe ètò tó péye tí ò ní sí ẹni tí ó kù mọ́ níjọ́ yẹn nínú ilé láì lọ sí mọ̀nà mojarabu àwa kan àtètè jáde apẹ́sílẹ̀ àlòbí bíi thirty minutes torí àwọn obìnrin wà nínú gúrùpù wa ni àwọn mọ́tò bá dé kí ló dé tá a fi pé síbí ní aláwọn yòókù ti lọ wọn láwọn ń bọ̀ wọ́n rárá responsibility àwọn ni wípé gbogbo àwọn tó bá ṣẹ́kù sẹ́yìn tí ò tí ì lọ sí mùnà káwọn wá kó gbogbo wọn báàjì wa dà ló fi yẹ pé gbogbo àwọn báàjì yẹn èèyàn gbọ́dọ̀ jẹ́ kó sọnù báàjì wa ni wọ́n ní òkè àwọn ọmọ tẹ́ǹtì wa wọ́n tẹ̀ gbé wa lọ sínú tẹ́ǹtì wa gangan. ètò ti wà báyẹn tó péye Saudi gbìyànjú gan tẹ́nibọ́dì bá ṣe anything ìfẹ́nu rẹ̀ ló ṣe nínú àwọn agent yẹn ẹni tí èèyàn bá ń bá lọ ni ló fi jẹ́ pé ẹni tí èèyàn bá ń bá lọ èèyàn ó dùn dáadáa lè lórí àbáwọn agent lọ rí nígbà tí àwa náà ti ní experience rẹ̀ dáadáa wọ́n ní aago méjìlá ni wọ́n ti fẹ́ lọ sí múnà àní ẹ̀rídà à wọ́n ní àwọn oníṣúná ìlélẹ́yìí wọ́n dẹ̀ rọra pa wá ti sẹ́gbẹ̀ẹ́ kan ibẹ̀ ni <laughs> ẹnìkan yìí náà mọ̀ ìyàwó ní wàhálà ìlọ́wọ́ ni ṣé méjì mi dín ní bàbá bàbá mi à bàbá ẹ má bínú bóòlù ẹsẹ̀ fẹ́ ká ṣe mo ní bó ṣiṣẹ́ náà sàmà sí ni a ṣe torí ní tó ń ṣe yìí ọ́ àkáǹtì nàìjíríà fi ń darí wàhálà tó kàn á dá fún mi ni wípé ó ní ọwọ́ hand over gbogbo ẹ̀fọn ní gbogbo bẹ́ẹ̀ bá ṣe ṣe ni mo ní rárá n lè dá ṣe kọ́mọ̀dì yìí pé ọ̀fẹ́ kí n fẹ́ẹ̀lì kínní kó fi wá sọ pé ṣé mo sọ fún yín nǹkan kan mo ní àwọn lòjísítìkì tí mo à mójútó kọ̀ọ̀kan kọ̀ gbólóhùn tá a bá gbọ́ lẹ́nu àwọn àfà lèmi ọmọ ẹja sí i báyìí ni wọ́n ṣe ní ká ṣe ń bí o ẹ̀rí tí wọ́n fi ní ká ṣe nì ẹni tó bá ṣe bó ṣe yẹ kó ṣe ládàá tí ó gbà ní ká má ṣe bí wọ́n ṣe ní ká má ṣe nǹkan gbogbo wọn yìí nínú àwọn ọba dẹ̀dà àdó àṣà gbà lé lórí yín ló fà á àwọn tí wọ́n jẹ́ jìnkùnjìnkùn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n wà enlighten tí wọ́n bá wa àwọn fẹ́ ṣe bọ́lọ̀ wọn ṣe fi wọ́n ó jìṣẹ́ lásán àṣọ làwọn tọ́ba dẹ̀ ṣe wọ́n wọ́n ran wọ́n ran kò ní rérò ọdún míì mọ́ torí rẹ̀ ló náà fi wá yà á eré pé ó dọ́kan rẹ̀ torí lẹ́tà wọn gbé ń belé rè yí pé á ó ṣe wá jẹ́ kí á àwọn jẹ́ kí oúnjẹ òun ó ṣe gbà ní ètò yìí nìyẹn jẹ́ ká ṣe báyìí lọ́wọ́ sọ fáwọn yòókù náà bẹ̀ làwọn sọ fáwọn yòókù yìí pé ẹ wá kádùn àyìn ò lè gbà lẹ́ fi wá síbí kádùn àyìn bá gbà kódà bọ́ bá ṣe pé lẹ́ wá ṣe tẹ́ ẹ bá má lè lọ sílé ara rẹ̀ náà nìyà ẹ ṣe bó ṣe kó ẹ ṣe nǹkan kan tí wọ́n ń pa sóòdì àwọn wọ̀nyí ló fi rọrùn àìjẹ́ bẹ́ẹ̀ subhanallah tá a fa, dé àràfà tàbí dé múnà orin kọ àtijọ́ wípé a ti ire o wọ́n kìlù mọ́lẹ̀ wọ́n máa lùlù wọ́n máa fẹ́ gidi àwọn náà wípé ah, ìlú wo làwọn eléyìí ti wá wọ́n náà wọ́n á báyìí ó kún bẹ̀ gan lóríṣiríṣi so ẹni tí ó bá há sínú agbègbè báyìí kó má dákẹ́ alhamdulilayi ọlọ́run ti fi ṣèrò òun nísìn àwọn tí wọ́n ń lọ nínú àwọn àfàkọ̀ kan tí wọ́n ẹgbàá nọ́mbà wọn àti débi bó ní ká ṣiṣẹ́ ẹnìkan ò lè sọnù Saudi ṣègbìyànjú débi wípé tó o bá fẹ́ fẹsẹ̀ rìn ọ̀nà ẹlẹ́sẹ̀ wà tí wàá rìn tí ò dẹ̀ níra ac wà ń bẹ̀ toilet wà níbẹ̀ gbogbo ẹ̀ tó bá fẹ́ sinmi ó wà ń bẹ̀ tó bá fẹ́ jẹun ọ̀nà opportunity wà ń bẹ̀ nígbà míì àwọn tí wọ́n wọ mọ́tò àwọn ẹlẹ́sìn ó ṣáájú dé wọ́n ṣe é ibi tí wọ́n lọ kù wọ́n tẹ́wọ́n ti dé ní àràfà tẹ́wọ́n bẹ̀rẹ̀ sí lọ kújẹ́kújẹ́kújẹ́kújẹ́ kó tó tó àwà kan wọ́n dé Muzdalifa àwọn ẹlẹ́sìn ó ṣe rárá ẹjẹ́ á dìde ká lọ àràfà ká lọ sí Muzdalifa tí òun ò tí ì wọ̀ tàbí ká sọ pé àwọn ó kì í mọ́ gíríbà tìṣà ní àràfà ní tó ṣiṣẹ́ lára sọ́nà mò ń ṣe kìí ṣe pé kò ṣe nìkan sàbí tó wà lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ó ń sọ fún òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá àṣọlá àṣọlá ti àràṣọlọ́lá kí ló dé irun o irun o yà àràṣọlọ́lá kí ló tó fi sọ bẹ́ẹ̀ magrib ti kọjá magrib ti ń kọjá wọ́n ti ń bọ́ sásìkò ìṣá òun á wòye pé magrib ló ń bọ́ máa lọ́wọ́ yìí òjíṣẹ́ náà àṣọlá ni asọ́látù amamak magreba àti ṣáyò àní kí n bí àní kí lójú ọ̀nà níbo láti kí Muzdalifa làwọn àfa mi fi sọ pé ní àwọn àfa sọlá fi sọ pé ẹnikẹ́ni tó bá kiri níbo mi magreba àti ṣá jẹ́mu torí súnà magreba àti ṣá níjọ́ àràfà oníkàkí méjèèjì papọ̀ ẹni tó bá kí ní mọ̀nà àràfà tàbí tó kí lójú ọ̀nà yóò tún un yẹn kí tó bá dé Muzdalifa tún gbogbo àwọn àlàyé yẹn ó wà ń bẹ̀ ìfẹ́nu pọ̀ kọba adéda ó yà wá yà fẹ́nu èyàn connect pẹ̀lú gbogbo àwọn tí wọ́n lágbọ̀ etí wọ́n lè fẹ́ ṣe dáadáa láti máa ṣe bó ṣe yẹn kan ṣe torí kí alibàárí ládàá rẹ̀ gbà. Now. Um, wọ́n ní uh, wọ́n ti bá jẹ àwọn gbèsè kan lẹ̀ kó tó di pé halkọ bẹ̀rẹ̀ tí ó jẹ́ pé àwọn expenses mọ́sálásí on a weekly basis ni ó máa ń incur àwọn expenses yẹn then ẹlẹ́yà ní ká reserve ká reserve di tí wọ́n bá dé láti hajj uh, kọ́lọ́ kí gbogbo wa kí a ṣe ọdún ayọ̀ so alákọ̀ọ́kọ́ um, kan ní kí a bá gba owó yẹn then ẹlẹ́ẹ̀kejì wọ́n ní hold on to àwọn questions wa kọ́lọ́ ń القوميلو سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله